wàkọ́ọ̀lá alhafiz ibn hajar askolani afawa hafiz òun náà sọ pé alìjìmá ìní akọ̀dà àlàjáwáàzì kitabatil ilmi wọ́n ní ìpanupọ̀ gbogbo àwọn aṣíwájú wa ó ti wáyé o lórí lílẹ̀tọ́ láti máa kọ ìmọ̀ sílẹ̀ ìmọ̀ ladis bal ala istibabi ya ala istibabi istihbabihi bal ala istibabi kódà àní wọn ló tọ súnà ká tún máa kọ ìmọ̀ sílẹ̀ bal láàyè bọ̀ọ̀dù wujubuhu ala man khashiya anisiyan mimman yàtà àyànà àléhi tẹ̀bùlígù tẹ̀bùlígù làílmi wọ́n ní kódà kò jìnnà sí ọ̀ranyàn ìdájọ́ kíkọ ìmọ̀ sílẹ̀ kíkọ àdìsí sílẹ̀ kò jìnnà sí kápẹ́ ní ọ̀ràn yẹn fún ẹni tí a bá ń páyà ìgbàgbéra fún nínú àwọn tó di dandan kí wọ́n máa kéde ìmọ̀ fáwọn èèyàn bí irú wáyìí ó di dandan kárí tíraka mélòó nú àdìsí làbárí há sórí gbogbo ẹni bá ti wá fẹ́ ṣiṣẹ́ tẹ̀bùlígùl ilm fífi ìmọ̀détì gbọ́ àwọn èèyàn yóò máa di tí a mara mọ́ sì mí gbọ́ o yóò máa gbé tí a rìn ọ̀dà yóò máa gbé tí a rìn tó ti gbé báàgì lọ́wọ́ tí a wà ń bẹ́ẹ̀ dídi tí a mara ẹni tó gbọ́ yé náà ni pé kọ́ máa di tí àbí àwọn ń dá làbí ó di ẹlẹ́bọnù ó di ẹlẹ́bọnù ó bá ti lè di tí àmọ́ra báwọn ó di ẹlẹ́bọnù ìdí tí àmọ́ra tá a tí mo ń sọ ìtumọ̀ rẹ̀ ni pé kọ́ ọ máa gbé tí a káàkiri nítorí pé àdìsí mélòó mo hánu Bukhari àdìsí mélòó mo hánu Muslim tó bàbá wa ṣẹlẹ̀ tá a fẹ́ ṣìdánilẹ́kọ̀ọ́ ọlọ́run ti jogún ká lè kà á ká lè tu fún wa ntòkù ni pé kọ̀ọ̀kan tí ì sí lórí ni ẹ̀hẹ́n ntí ọ̀wà ìyẹn ò gbọ́dọ̀ wà á jẹ́ ìdíwọ́ fún wa ńgbà náà ẹnu ká gbé tí àwájú ni ká sì mọ̀ ká irú ẹ̀ náà ló bí bá ṣe kọ eléyìí náà jáde táǹkà azumi tọ́ba gá sí pé orí ni mo ti ń sọ gbogbo ọrọ yìí látọ̀sẹ̀ tó ti kọ ọjà lọ sórí ìwọ̀n tí ní máa wo ooru ṣé èsì ní máa kòkó ló ṣé èsì ní máa rìpíìtì ọ̀rọ̀ kan láì mọ iye ìgbà yóò ti sún èyí gan náà pé àbú yìí ẹ sáà ń rìpíìtì ọ̀rọ̀ kan náà ni kò ní máa sí pé èèyàn ń lọ wájú ń bẹ̀ so àkọsílẹ̀ yóò ran òǹsọ̀rọ̀ yóò ran oníwàásí yóò ran akéde ẹ̀sìn á ràn lọ́wọ́ dáadáa bí àwọn àfáà ti yanjú ọ̀rọ̀ kíkọ àdìsí lẹ́nìyẹn náà lẹ́yìn tá a ti mọ̀ pé kùránì hújà ni. Naam, hadisi hujja ni mọ́síálà tá a bá nísìn o ní the concept of contradiction the concept of contradiction mọ̀fòhùmù taarud, kí gangan ni àgbọ́yé pé ọ̀rọ̀ takora wọn. torí tó ń wí nǹkan ọmọtúmọ̀ rẹ̀ ọmọtúmọ̀ ẹ̀ pé àdìsí takò kùránì kò yí ọ gan kò yí ọ ó rí nígbà bá sọ ní sọ ó rí pé ọ̀gbọ́ ìtumọ̀ tààrúdùn gan ọ̀túnbọ̀yé ọ̀gbọ́yé kí ni jẹ́ àtàárùd lugatan what is contradictions in language huwa àtàkọ́ọ̀bùlù wàtàmánu àtàkọ́ọ̀bùlù wàtàmánu ohun tí ń jẹ́ contradiction ni pé àtàkọ́ọ̀bùlù kí nǹkan jọ dojúkọ ra wọn báyìí wọn ò ní jọ wà ní sáìdì kan náà ok tẹ́lá jọ wà ní sáìdì kan náà they were in harmony they were in agreement with each other but it is not ọ̀kan dúró báyìí fi ṣákin ìkejì náà dúró fi ṣákin akhar òun náà dúró sí ẹgbẹ́ míì wọ́n máa fèsì ara wọn like the wrestlers or the boxers tí kò ṣe kí ni o tí wọ́n jọ wá fèsì ara wọn báyìí nítorí pé ní takọ́ búlù nù wọ́tàmánù ìkan wà máa fún kejì kì í kàn já sí pé wọ́n jọ fèsì ara wọn máa ń wọra wọn ràn ó rárá o wọn jọ gbà fúnra wọn ni o èyí kò gbà fún èyí èyí náà kò gbà fún èyí that is the concept of contradiction tí wọ́n ń pè ní àtàárùdù now wasilahan tabawa mu wá sínú islamic law. kí ni ń jẹ́ bẹ́ẹ̀ technically kí ni ń àwọn àfààní huwa takọ́bùlù dẹ̀lìláìní takọ́bùlù àdẹ̀lìláìní ohun tí ń jẹ́ àtàárùdù òun ni kí ẹ̀rí méjì kí wọ́n jọ fèsì ara wọn bí ìgbà tí àgbò méjì tí wọ́n bá ṣe kí ni tẹ́ńdọ̀ fèsì ara wọn báyìí bihaisu yìkọ́ọ̀lìfù àhàdúhùmá al-akhar ní ààyè tó já sí pé ọ̀kan nínú méjèèjì yóò sì máa yapa ìkejì rẹ̀ ẹni wàlà yumkinu àlìjámù bàyìnáhùmá kò wá ní rọrùn láti harmonize méjèèjì láti da méjèèjì papọ̀ pé ẹ̀yin méjèèjì don't face yourself come together and be in harmony kò ní rọrùn min ala bi ayi wajihin min wujú ìjàmù ní èyíkéyìí ọ̀nà nínú àwọn ojúpọ̀nà tá a máa fi harmonize àwọn ọ̀rọ̀ méjì tí wọ́n bá ṣe kí ni tí wọ́n fèsì ara wọn láti bára wọn wọ̀yá àjà tí kan ò ní gbà fún kejì rẹ̀ ní ti ń pè ní tàárùdù lẹ́ẹ̀kan sí i technical meaning of tàárùdù rèé òun ni kí ọ̀rọ̀ ẹ̀rí méjì ẹ̀rí méjì yálà Quran ayakanu Quran tàbí ayakanu Quran àtàyà míì tàbí àdìsí kan versus àdìsí míì tàbí Quran versus hadith so ti yé a ti fi rẹ̀ pé quran is hujja is delil al-quran delil wal hadith delilun hadith náà delilun ni now the claim of ataharud contradiction Kini ni technical meaning ẹ̀ technical meaning ni pé kárí àyà quran kan kó fèsì àyà quran míì tàbí kárí àyà quran kan kó fèsì hadisi míì tàbí kárí hadisi kan kó fèsì hadisi míì ní fífèsì tó ga sí pé they want to fight wọn ò ṣetán láti fohùn ṣọ̀kan eléyìí sọ gbóò èyí sọ kọ́ọ̀mù èyí sọ góò eléyìí sọ kọ́ọ̀mù and when one goes see another one comes and méjèèjì ò lè meet tọ́ba wù dáadáa someone is going another one is coming èyí tí ń lọ ọ̀kan ń lọ ọ̀kan ń bọ̀ àwọn méjèèjì wọn ò lè bára wọn so tíyẹn bá ti ṣẹlẹ̀ débi pé kò wá rọrùn láti mú èyí tí ń lọ èyí tí ń gò láti mú un dúró kó lè bá ètò fẹ́ẹ̀fẹ́ dé tí ò rọrùn rárá pé tí ẹ̀ dúró jẹ́ kí ẹnìkejì yóò dé tó ní rárá o òun bá tòun lọ́nu o tí ò rọrùn rárá káwọn méjèèjì kí wọ́n fi lè wà papọ̀ tá a fi lè rí wọn lò wọn lè ṣe ń pè ní àtàárùdù nìyẹn wàtàárùdù àzọ̀hìrí màwùjúùdùn bẹ́ẹ̀nà nùsùs àṣẹ̀rẹ̀ ẹ̀yà kùránán ẹ máa gbọ́ o mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ this eh, this aspect of contradiction ẹ padà rí i pé àwọn gan ò gbọ́ ẹni tí ń jẹ́ contradiction wọn ò gbọ́ yé pẹ̀lú àlàyé táwọn àfáà wá ṣe lórí rẹ̀ wọ́n ní tààrúdù yìí wọ́n wá fún un ní adjective wọ́n fún ní modifier wọ́n ní mo fi sínú àkàmọ́hún àtàárúdú àzọ̀hìrí tàárúdù ìtakora tó fẹ́ jọ bẹ́ẹ̀ ní ń pè ní àtàárúdú àzọ̀hìrí ìtakora tó fẹ́ ṣe kí tó fẹ́ jọ bẹ́ẹ̀ ìyẹn ni pé from the surface level tó o bá ń wò wọ́n lọ́ọ̀kan báyìí yóò fẹ́ dàbí ẹni pé aya yìí ó tako aya yìí tàbí aya yìí ó tako hadisi yìí tàbí hadisi yìí ó tako hadisi yìí fi zahir nítọ́ bá kàn wò lọ́ọ̀kan báyìí ó fẹ́ jọ bí ẹni pé wọ́n takora wọn ni therefore tá a bá rí tààrúdù zọ̀hìrì a máa rí tàárúdù àkíkí tàárúdù àkíkí àtàárúdù àlhàkíkí yù òun ọmọ jẹ́ ìtakora tó rí bẹ́ẹ̀ ìtakora tó rí bẹ́ẹ̀ ní ti pàápàá therefore lẹ́yìn tá a ti mọ the meaning of taarud wọ́n tún wá jẹ́ kó yé wa báyìí pé tààrúdù is of two types méjì ni a ní tààrúdù zọ̀hìrí ìtakora tó fẹ́ jọ bí ẹni pé wọ́n takora a sì ní àtàárúdù àlèhàkíkí ìtakora torí bẹ́ẹ̀ àáfàá ní wàtàárúdù àzọ̀hìrí ìtakora tó fẹ́ jọ bẹ́ẹ̀ mawjudun bayna nusus ash-shar'iyya wọ́n ní ń bẹ nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wa o anusus àwọn ọ̀rọ̀ àwọn verses àwọn hadith tá a fi ń ṣòfin ash-shar'iyya tá a ń lò fún òfin ẹ̀sìn òfin ìrun kíkí ààwẹ̀ gbígbà zaka hajj ìgbàgbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wà nínú ẹ̀ kùránán ó wà ní kùránì tàfi sọ pé òtí ìmọ̀ tí ń jẹ́ tàárùdù òtí gbọ́ yìí o for you láti lè rely lórí pé torí pé àdìsí kan ọ sọ̀dàkejì tí kùránì sọ tàbí pé kò sírú àyà rẹ̀ nu kùránì so ó ti wá tako kùránì à òtí ìmọ̀ tí ń jẹ́ contradiction gangan contradiction gangan ó wà nu kùránì àmọ́ contradiction wo azọ̀hìrí contradiction tó fẹ́ jọ bẹ́ẹ̀ wá súnà ó tún wà nù hadisi náà wàláàkìn ṣùgbọ́n alimusira lil intiba hakon eléyìí tó fẹ́ tawájí gangan eléyìí tó dá kápẹ́ àkíyèsí wa sí gan sílẹ̀ anna mas'alata ta'arud ó wípé mọ́síálà ìtakora hàdíhì tá à ń sọ yìí laysati bayna al-Qur'an wa sunnah ọ̀rọ̀ takora tá à ń sọ yìí kì í ṣe láàrin kùránì àti àdíìsì nìkan ló wà lọ́ba parí fàhásìbà lọ́ba tó síbẹ̀ no no bal bayna nususul Qur'an ọ wà nù kúránì náà hmm. tó bá gásí pé nítorí pé àdìsí kan ó sọ ohun tí kúránì ò sọ ló wá fi ló fi ló fi fẹ̀sùn kan àdìsí yẹn pé ò ní gbà á gbọ́ nítorí pé ó ti contradict ntí kúránì sọ now àwọn wàá fi àwọn àyà tó takora wọn hàn ọ́ nínú kúránì àwa bí sọ́ọ̀tù wa lo kùránì ọ̀ ní àbó òní lò má a bi tó bá ga sí pé your argument against hadith is basically on the issue of contradiction now àwọn fẹ́ fi yí ọ pé that word contradictions a mú bọ́ta fún ọ nínú Quran Quran ní àwọn verses tó ọ̀kan sì contradict omi tó o bá ń wò lọ́ọ̀kan báyìí tó o máa rí pé ah àyà ẹ má gbàgbé oríkì definition contradiction o mo ní bí àgbò méjì àgbò méjì tó ṣe kí ni tí wọ́n fèsì ara wọn báyìí tí kò sì gbà fún kan àwọn méjèèjì ò ṣe so papọ̀ wọ́n ṣàfẹ́ kanra wọn ni a mú àyà méjì wá táyà méjì ń tó máa gẹ́ series tí ò ní mọ ní ẹ̀sápù kan tó ga sí pé wọn náà rí i pé kíní ìmọ̀ ń takora wọn ìmọ̀ ń takora wọn lójú rẹ̀ bẹ́ẹ̀ ni ọwà ń tó bá wá rí i kí ló fẹ́ ṣe ọkọ̀ àdìsí lẹ̀ based on that argument Abi, tó bá wá rí irú tó rí inú àdìsí tó fi lu àdìsí mọ́ tá bá fi hàn ọ́nù kùránì we now go back to Bible aljamiu adégúnwà tẹ́rìjì òyìnbó alibaibu <laughs> oh god ó yẹ kí yìnyín lẹ́kọ̀ọ́ o ó yẹ kí yìnyín lẹ́kọ̀ọ́ wàbáàdùhà alibad àníṣe àwa máa fi ibi tí apá kan kùránì tó ti ń takò apá kan àfihàn ọ́ nísìn wàlínàkìrà àákà fún ọ nísìn báyà kùránì náà ń takora wọn ẹ lọ ka suratu ali imran aya keje ẹgbọ́n tọ́lọ́ ọba sọ fún ara rẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún ara rẹ̀ kì í sáwa ọlọ́run ní huwa lẹ́dí anzala ali likitaba òun àlọ́ọ̀ ni ẹni tó sọ tírà kalẹ̀ fún ọ verse seven suratu ali imran verse seven torí o tún lè máa sọ pé àbúrò àyímátú ti ní kùránì takora wọn o ọlọ́run fúnra rẹ̀ ló sọ wàá gbọ́ bó ṣe sọ. huwa lẹ́vì anzala aleyikali kitaba òun àlọ́run ló ń sọ tíra àlùkùránì kalẹ̀ fún ọ mínìhù àyàtún muhkamatun nínú kùránì àwọn àyà kan wà nínú rẹ̀ tó plain títúmọ̀ rẹ̀ kò takò nǹkankan míì they are straight forward they are very plain ayatun muhkamatun ok hunna ummul kitab àwọn wá ní ìpìlẹ̀ àwọn àyà nínú alukur'an àwọn ló jẹ́ the fundamental verses the principal verses àwọn àyà yẹn ni wà ó kọ̀ àwọn àyà mi tún wà ní Kùránì o mutashabihatun àwọn àyà tí ìtumọ̀ wọn tó dojúrú tí nǹkan bá ti dojúrú kí yóò ṣẹlẹ̀ yóò takora wọn àyàtún wà ó kọ̀ àwọn àyà míì wà tó ní pọ́nà in language we refer to them as ambiguity ambiguity ní yorùbá a sọ pé pọ́nà kó o lè gbọ́n tí ń pè ní pọ́nà yé wípé àyà tó bá ti ní pọ́nà yóò takò àyà tí ò ní pọ́nà ni nítorí pé àyà tó ní pọ́nà ìtumọ̀ rẹ̀ yóò ní wàhálà nù. No jẹ́ kí n fún ọ ní àpẹẹrẹ inú èdè abínibí tiwa náà kó o lè mọ ẹni tẹ́ ń pè ní pọ́nà tí mo bá sọ pé dàda kẹtàn dàda ó kẹtàn ọ̀rọ̀ ni mo sọ ohun ní èdè abínibí wa ìtumọ̀ ọ̀rọ̀ yẹn kì í ṣe yọkan. dada tó kẹta ó lè já sí pé nígbà tí wọ́n bí dàda sáyé ní tẹ̀yẹsẹ̀ kí ti kẹ̀ dada kẹta náà nù bẹẹ ni àbílẹ́kọ̀ọ́ ìtumọ̀ kejì wọ́n bí dàda itan rẹ̀ ò kẹ̀ ṣùgbọ́n dada ó dúró bóyá ó fẹ́ mú bọ́ọ̀lù. ẹmbásì fẹ́ mú bọ́ọ̀lù kí ni ó ṣe yọ kẹtàn. ìtumọ̀ àkọ́kọ́ àti ìtumọ̀ kejì sójọra wọn ṣé ìforígbá yóò ti ṣẹlẹ̀ ṣé ìtakọ́rọ̀ ò ti ṣẹlẹ̀ tàbá wa rí irun tó jẹ mọ́bẹ̀ ló kùránì tí ọ̀rọ̀ kan náà tó mú ìtumọ̀ méjì lọ́wọ́ torí pé ẹni tí wọn ò dá ní kíkẹta tó lọ tú sí pé ìtàn ẹ̀kẹ́ wọ́n lè fọlọ́pàá mú ọ o pé ọba ìṣẹ̀dá àwọn ọba àjẹ́ àbí bẹ́ẹ̀ náà wá ní ẹni tó dá sí pé ó wulẹ̀ kẹta ní kìí ṣe gólí tó o bá gbé fún náà òun náà kọ́lé ọ lọ́wọ́ ni o láti sọ fún wa wípé àwọn àyà ń bẹ́ẹ̀ nù Kùránì tó ga sí pé àwọn àyà náà ìtumọ̀ wọn wọ́n máa ń takora wọn nígbà tá a rí àwọn àyà míì tí ìtumọ̀ wọn kì í ṣe kí ni tí kì í takora wọn ṣé tó bá dá sí pé àìlo àdíìsì rẹ ó dúró sórí ẹ̀sùn tó fi kan àdíìsì wípé tuma àdíìsì yìí ọ̀tàkùnra ọ̀tàkùn míì tó bá gá sí pé ń tó lò lẹ́rìí nìyẹn tó ò fi lo àdíìsì àga sí pé tó ò bá ní ṣàbòsí ò ní lo kùránì náà mọ́ àmọ́ tó bá wá sọ pé ìwọ ò tí ì rí àyà tí ìtumọ̀ rẹ̀ tó takò ìtumọ̀ míì nínú àlùkùránì ó wá sùúrù fún wa á padà wá fún ọ jẹ́ ká tú àyà yìí tán. so fàámà lẹ́dínà fi kùlù bíhìm zaigun ẹ̀rọ àmà ẹgbọ́n tó lọ́n fẹ́ sọ báyìí o ọlọ́run níṣẹ́ rí ní ti àwọn tí zaigun àwọn tí ọkàn wọn ti ṣẹ́rí ìṣẹ́ríkù òdodo ọ̀rọ̀ ọlọ́run àwọn tí ìṣẹ́ríkù ọ̀rọ̀ ọlọ́run tó ti wà nínú ọkàn wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n kàn farajọ wá àmọ́ tọ́ka wọn ti kú ọ̀nù ìsìláàmù tó ti ròpọ̀ mọ́ kírísítẹ́rìtì ó ti ròpọ̀ mọ́ tìjàníyà ó ti ròpọ̀ mọ́ amadíyà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fàyẹ̀tẹ̀bíọ́húnà máa tẹ̀sẹ̀ bàhà mẹ́nìkù. àyà táwọn máa lò nínú kùránì yóò jẹ́ àyà tí àwọn ìtumọ̀ wọn tó dojúrú mọ́ra wọn àwọn àyà tí ìtumọ̀ wọn tó takora wọn àyà tí wọ́n lò tí wọ́n lò kí ló wá fà tí wọ́n fi ń lò ó ipti gan alifiti náà wọ́n fẹ́ fi dá wàhálà alẹ́ ni o wọ́pti gan àtàwíìlì àti nítorí láti lè fún ní àwọn ìtumọ̀ tó yàtọ̀ sí ìtumọ̀ tí aláwo gbà lérò nítorí pé tá a bá sọ pé adé kẹtàn aláwo ń mọ̀ ṣé ìkẹtàn rẹ̀ ìkẹtàn ti ìṣẹ̀dá ni àbí ìkẹta ti pé ọmọ àmà ṣe ẹsẹ̀ bẹ́ẹ̀ àbí ọlọ́run ọmọ ọlọ́run mọ́ ṣùgbọ́n àwọn tó fẹ́ dá fìtínà sílẹ̀ wọ́n wà á máa lọ lo àwọn àyà tí ìtumọ̀ wọn tó polúkú mọ́sú àwọn àyà tí ìtumọ̀ wọn tí ó wà straight forward wọ́n á lò ó wọ́n á wà á máa fún ní àwọn ìtumọ̀ tó yàtọ̀ sí. Si ohun tí Allah subhanahu wa ta'ala tó gbà lérò pẹ̀lú rẹ̀ wa ma ya'lamu ta'wilahu illa Allah ọlọ́run wá ní wò ó àwọn àyà tó polúkú mo sínú kùránì kò mọ̀ sẹ́ni tó mọ̀ létù àfọlọ́hún Allah nìkan ọlọ́mọ̀mọ́ ìtumọ̀ rẹ̀ warasikhuna fil ilmi àwọn tó wá jẹ́ àgbà tí wọ́n rọ̀ sáhà tí wọ́n ti jìdò sínú ìmọ̀ ẹ̀sìn tí wọ́n bá ti ka kùránì kan áyà tó nípọnà ẹ́ yẹkùlùn ohun tí àwọn máa ń sọ ni pé àmánà bíhì àmánà bíhì àwa gbàgbọ́ o a ṣe kí ni ó ní ọ̀rọ̀ tí ó mọ tẹnu àwọn àgbà nínú ìmọ̀ ẹ̀sìn jáde wọn ò ní sọ pé àwa kọ̀ ọ́ sílẹ̀ ṣé ń gbọ́ wọn ò ní ní àwa kọ̀ ọ́ sílẹ̀ ìtumọ̀ wí ni pé àwa wa nípọn náà ìwọ ò ṣe sọ pé wọ́n gbà á gbọ́ àyà kùránì lọ́lọ́run kì aya Qurani they have two categories the plain verses and the ambiguous verses àwọn aya tó plain àti aya tó nípánà títúmọ̀ wọn tó ń forí gbá ara wọn ok àwọn tó ń nímọ̀ nípa Islam tí wọ́n bá ti ka aya náà kí ni wọ́n wí àmánà bìyí kúlú mẹ́ni ìdìrọ́bìnà àwa gbà á gbọ́ gbogbo ẹ̀ pátá ó wá láti ọ̀dọ̀ olúwa wa now jami adegunwa nígbà tí kùránì rí báyìí tọ́lọ̀ǹgá sọ pé àwọn àyà kan bẹ wọ́n wà straight forward àwọn àyà kan bẹ kò wà straight forward tí ó sì mú kí àwọn ìtumọ̀ wọn kó máa forí gbára wọn wọ́n ní ẹni tí bá ń bẹ nínú ẹ̀mí rẹ̀ yóò tẹ̀lé ìtumọ̀ tó fẹ́ fún lọ́dọ̀ ara rẹ̀ láti lè dá wàhálà alẹ̀ àwọn tó bá wá ní ìmọ̀ tí wọ́n nígbàgbọ́ nú ọlọ́run àwọn ò ní wá ìtumọ̀ burúkú fún un ok ṣùgbọ́n wọ́n sọ pé whatever nítorí ó túmọ̀ sí whatever ntí àyà yẹn rí ó túmọ̀ sí àmọ́ náà bìí àwa gbà á gbọ́ kullun min indi rabbina àti àyà pọ́nà àti àyà aláìní pọ́nà gbogbo ẹ̀ pátá ọ̀dọ̀ olúwa wa ló ti wá nígbà tádìsí lọ́dọ̀ tiẹ̀ náà ìwọ ò sí lórí èdè òun kó o kọ́ sí àwọn onímọ̀ bí ìwọ ọba ti ẹ̀dọ́ onímọ̀ kó o kọ́ sí àwọn onímọ̀ kó o sọ pé àtàdíìsì irun àtàdíìsì àwẹ̀ àtàdísì isa àti àdísì mọ̀sí dajal àwa gbàgbọ́ kúlù mìnàndì nàbíyì náà ìkíní kejì rẹ̀ ọ̀dọ̀ àná ibùba ló ṣe kíni o ló ti wá why can't you say it wò sísọ kó o lè là kó o mọ̀ sí inú àwọn tí zaigu tó ti wà nú ọkàn rẹ̀ tí ọkàn ti ṣẹ́rí dànù kó mi òdodo tó fẹ́ dá fìtínà sílẹ̀. Si wàmẹ́ yazakaru ọlọ́ọ̀lọ́rọ̀ tá a sọ yìí kò sẹ́ni tí ó rí lò ilá ulul alibad àfi àwọn tí wọ́n ní làákàyè definitely ìwọ tó ọba ti rí ọ̀rọ̀ yìí lò bí kùránì ṣe sọ yìí kò sí làákàyè fún ọnù ẹ jẹ́ ká wá gbọ́ àlàyé tá a fà ṣe lórí ayá ìgangan fún ara rẹ̀ àfààní wanastefidu àyà tá a kà yẹn suratu ali muran àyà ẹlẹ́ẹ̀keje ni àfàwa fẹ́ ṣàlàyé lórí rẹ̀ ó ní wàdẹ̀sítẹ̀fíìdù àwa fẹ́ ṣe àǹfààní.